ti pààrọ̀ Tinubu mọ́ wa lọ́wọ́ o ìgbà tí Tinubu ṣe gómìnà kò rí báyìí o wọ́n ti pààrọ̀ Tinubu o ẹ ṣàánú wa o Tinubu wọ́n ti pààrọ̀ ẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn nǹkan èèyàn wọ́n ti pààrọ̀ Tinubu ìgbà tó ṣe gómìnà à ń jẹ à ń yó wọ́n ti pààrọ̀ Tinubu o ẹ wo tí ẹ bá ṣí ẹ àfà tí ẹ bá ṣí ẹ èpè ya. ìjà obìnrin ń bọ̀ ìjà obìnrin ń bọ̀ o àwọn obìnrin kan máa gbébọn a máa gbébọn èyí tó ṣe fún wọn Ghana làwa náà máa padà ṣe fún gbogbo àwọn olórí wa a máa kọ́ wọn sínú yàrá kan a máa ju. ẹni tó jẹ mẹ́tọ́ jẹ ẹni tó jẹ mọ́tò. a máa ju bọ́ọ̀lù tọ́lọ́ ti fẹ́ pọ̀ sanwó iléèwé a lè ṣe nǹkan kan kí ló dé gàrí kí ọ̀dà látìgbà tó ti bí mi mi ò ebi ń pa nàìjíríà o ebi ń pa wá bàbá o a dìbò rí ọmọ olódò débi pa nàìjíríà o ìgbà tí haúsá ṣe yíbò ṣe kàn ẹlẹ́yàwó sọ́sídì àsìkò tó yàwó sọ́sídì nàìjíríà ara ń kọ nàìjíríà ara ń gbóná o ebi paráàlú yíbò ń bú wa yorùbá ń bú wa o ẹ wá solution sọ̀rọ̀ yìí bàbá o ẹ wá ọ̀rọ̀ ẹ̀yin lágbára wà lọ́wọ́ yín o ìgbàdí three thousand ẹ jẹ́ ó dọ́dọ̀ wọn ike gàdí three thousand kò ṣe ní dọ́dọ̀ wọn kí lè wá béèrè lọ́rọ̀ wa fún ara ń o bàbá torí ablẹ́mù ara pa dìbò fún yín ablẹ́mù ara pa dìbò. ẹ wo ẹ bá wa sí ẹ̀kọ́ kan bàbá lára ìyá mú nílùú nǹkan ṣẹlẹ̀ ẹ fẹ́ kọ́ mọ́tálíkà jẹ́ èèyàn ọlọ́run dẹ̀ máa jù yín lọ gbogbo ẹ̀yin olówó nàìjíríà àfi tá a bá fi ṣe dáadáa ló kù tẹ́ ẹ bá fi ṣe dáadáa èyí náà máa padà. a lè máa ra báskẹ̀tì tòmátì fifty thousand so eh, pátánà rodo camara thirty five thousand rodo two hundred rè rodo two hundred tomati two hundred rè Baba Baba bá ta ta ta ta bàbá lè kò pójú owó owó mọ́tò kan ti gbé ó ti gbówó lọ kọ́ṣà ni wá nàìjíríà o ebi pa wa o ráìsì ninety thousand Ba lọ yẹ fẹ́ ṣe dábàrà ráìsì ráìsì two hundred naira fọmọ ọdún kan kò yó. ṣé àrẹ bọ́lá tinubu mọ̀ bó ló ń ṣẹlẹ̀ yìí. èmi ò mọ̀ bóyá wọ́n mọ̀ sí o ẹ̀kọ́ sọ pé ọmọ wọn nìyá lọ́jà ń kó yẹ kán mọ̀. àmọ́ àmọ́ kọjọ kó ṣàánú wa o kó ṣàánú wa tá a bá náà lọ sírú Òṣòdì ń tọmọ skul bá lọ tó bá fún five hundred naira kò tó wọ mọ́tò kò sówó oúnjẹ ń bẹ̀ wọ́n fẹsẹ̀ rìn ni. ẹ má yẹ káwọn ọmọ wa yẹ yàkuyà o kọjọ ọmọ tọmọ máa lọ jáwọ́ o kó ṣàánú wa o. bọ́ọ̀lù ṣe ń gbọ́ bùkátà àwọn ọmọ àgbẹ̀. bùkátà lọ́gbọ́gbọ́ náà ni kò sí kankan lẹ̀ o ilé aláṣepọ̀ láṣeṣeṣeṣe gbogbo ẹnu ló ti wù ó òrè wúre ni mo tún tọ̀ yìí o mi ò tí ì tí máa fi ṣe o ẹ ṣàánú wa o ebi pa wá o kò sí gàrí tí máa fi jẹ́ o two five ike gàrí. oúnjẹ mẹ́ta lójúmọ́ sí yọ. mẹ́ta ò o mo ti jẹ́ kan ní ìsìn four hundred ó tún ní lálẹ́ o ẹ ṣàánú mi o ẹ má yẹ kó ọmọ wọn yọ yàkuyà o ẹ má yẹ káwọn ọmọ yìí wọ́n yọ ọmọ gárèjì o. ninety thousand. fọ́múlà olè à ń lè báyọ̀ ti di one oh ni. ní kíni. fọ́múlà olè. one zero zero lánàá òsì. lánàá òsì yìí o a lo fọ́múlà kankan o kò sọ ọmọ tó ti yó ń bẹ̀ ọmọ tó ti jẹun ni wọ́n ṣàánú wa káwọn ọmọ wa má yọ ọmọ tọ́ọ̀kì o. ọlọ́àbá àtúnṣe. ti kọ́ lóbe ọkọ ti dọkọ ọlọ́kọ aya ti daya láya ẹ ṣàánú wẹ má kú tọ́ nàìjíríà ẹ ṣàánú mẹ̀kúnnù epo ti wọ́n gbọ́dọ̀ àròwọ́ náà mọ̀ lọ skul mọ̀ ẹ má ká wà bákan náà mọ̀ ẹ tún ẹ tún nàìjíríà ṣe ẹ tún nàìjíríà ṣe tá a bá fẹ́ wọ mọ́tò mọ́tò tó yẹ ká wọ́n two hundred one thousand láwọn sìn ṣó dìgbà tá a bá kú tọ́ ni tó bá kà wọ́n ìjọba nìkan. ẹ kọ́ rí i ẹ jẹ́ kó rí ebi ló ń kàn lásìkò yín ebi ló ń kàn bàbá ẹ wá solution ẹ má sùn ẹ má sùn lórí oyè ebi ló ń kàn ló ń pè wá. ebi ń para ìlú o ebi ń para ìlú o àròkọ́ náà máa gbà wá nù ìyá ní àmọ́ kó tó máa dákun ni o wọ́n ṣàánú wa o. ẹ ti sùn lórí ọ̀rọ̀ nàìjíríà gbogbo wa là ń sọ pé gbàtẹ́ ṣe gómìnà a ní pé èèyàn gidi ní la ṣe dìde ta dìbò àmọ́ pé a máa fi ṣe àyẹ̀wò à ń dì ní a jókòó sórí àpótí báyìí ẹ̀dẹ̀ gbé kúrò lórí ìdí ebi ń pa wá o. nígbà tí Tinubu ṣe gómìnà ayé ìgbà yẹn la pé o tí gbogbo wa jẹ tábùdànù àmáyé tuntun la wà o a mọ̀ pé wọ́n ti pààrọ̀ bàbá mọ́ wa lọ́wọ́ o wọ́n ti pààrọ̀ bàbá o wọ́n ti pààrọ̀ bàbá ẹ ṣàánú aráàlú ebi ń pa wá ìyà yìí pọ̀ oúnjẹ two hundred òyìn ọmọ kékeré mọ́ ṣé wọ́n rí tí ẹ̀ bàbá wa ṣí ẹ̀ kìíní tí ẹ̀ bàbá wa ṣí ẹ̀ ah, ẹ má kó ẹ má. pọ̀jù wàhálà ti pọ̀jù wàhálà ti dé sí nàìjíríà tá a bá lọ sọ́jà tá a bá rajà hundred naira tá a bá na ọmọdé bẹ̀ ó ti di one thousand kí ló dé tá a bá tajà tá a bá na jèrè tá a bá a máa fowó kún ni ó ti sú wa a máa bára wa síwòwò ẹ bá máa rí wa ó ti sú wa ó ti sú wa ó lè máa pọ̀ nàìjíríà ó lè máa pọ̀ ó lè máa pọ̀ nàìjíríà. kọ́ tó gbọ́n pọ́n fẹ́ ṣe protest sí wọn akọ́ sí everywhere why but ẹ bá ṣe nǹkan tó dáa ṣó máa rí bẹ́ẹ̀ ni ṣé wọ́n máa gba ọ̀nì jẹ́ kó ṣe ọ̀nì jẹ́ kó protest wọ́n fẹ́ gbọ́n pọ́n fẹ́ protest sí wọn àti kọ́ everywhere tẹ́ bá ṣe nǹkan tó dáa kí ló tún mú protest wá you are not doing the right thing ẹ wo àwọn èèyàn fẹ́ wọ mọ́tò láàárọ̀ ẹ̀ gbogbo èèyàn déèdì mọ́tò ó ń dìjà láti àná láti ìjẹta ó ń dìjà pé báàlẹ̀ ṣe máa gbowó mọ́tò yìí báyìí wọ́n àná àrèpo rà dráìvà ni mí àrèpo rà gbàtí bá ra black market black market five litre ní four thousand which is ìjẹta tó wá di àná tó ń sọ fún mi pé four five ẹ sọ fún mi báwo mo ṣe fẹ́ mèkì owó yẹn tèmi náà dẹ́n fọmọ sí márúwá lọ sí skul gbàtí bá ra black market ni ní black market ní four thousand five litre tó bá dijọ́ kejì tán ní four five ìjọba dé ìjókòó ń bẹ̀ ó wá ń retí sweat sweat àwa àwa yìí dẹ̀ ni àwọn tó wà lókè náà ná tó máa ní wàhálà máa dájà alẹ́ láàrin ìlú ṣe wọ́ọ̀sìn tó kò dáa ẹni tó bá ń ṣe tó rò bó òun ṣe òun jẹ gbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ wọ́n ní kọ́lọ́ bá mú bàbá kúrò tí bàbá ò bá sanjọ́ gbà tí Yorùbá wà ń bẹ̀ sí tí wọ́n ṣe nǹkan tó fẹ́ fọ̀ wáyé kí la máa sọ fún Yorùbá ìjọba tó wà ń bẹ̀ sí ó ti dójú ti Yorùbá finally ó dojú ti yorùbá. ọbásanjọ́ ń ṣe yorùbá lẹ́sàn yìí. ṣé eh, nǹkan tí mo gbọ́ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ. pàtó ọbásanjọ́ ń ṣe wọ́n tún sọ pé kò ṣe dáadáa pé kọ́ náà bá a mú kúrò ẹ wò gba pásánjọ́ sì sùn èló lára fún ẹ̀ ń gbà èló lára fún ẹ̀. akọ́kọ́ tẹ̀ sọ pé àwọn míì sì buhari báyìí. ṣé àwa míì sẹ̀ àmì ìsẹ̀ èló lára báàgì ráìsì èló lára báàgì ráìsì ń gbà ẹ̀ ẹ sọ fún mi ń sìn ìyàwó mi sọ fún mi ń sọ tàwọn lára báàgì ráìsì wọ́n ní one thousand three báàgì um, cup of rice dèrèkà dèrèkà one thousand tiri àwọn nǹkan tí ń sọ pé ó ṣìpù bẹ́ẹ̀ nìyẹn one tiri ṣé àsìkò Buhari ṣe àgbádùn but tíjọba kan bá wà ń bẹ tàbá ní kò ṣe dáadáa a máa wò pé a mọ̀ pé the worst ló tún bọ̀ ẹ sọ fún mi APC APC APC débẹ̀ ń sìn kì í ṣe ṣé PDP kan àgbádùn. bàbá ọlọ́run àfùn yín ṣe lálẹ́ ọmọdé lálẹ́ àgbà tó kọ́ à nílùú mi nàlẹ́ nàìjíríà yìí náà lọ́wọ́ bí gbogbo wa sí ọlọ́run àfún iṣẹ́ rántí mẹ́kúnrẹ́ ẹ dákun ẹ ṣàánú wa o ebi ò ní pẹ̀yìn náà ṣíjú àánú wò wá ebi pa wá nàìjíríà o ọlọ́run àfún iṣẹ́ ọlọ́run náà ni máa ń fún yàn ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe sí a nípa láti lè wá bá yín láti wá bá yín lókè pọ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ á gbẹnu yín sọ̀rọ̀ sínú ayé nàìjíríà atẹ́gùn àlàáfíà wọ nàìjíríà ẹ ṣàánú wa nítorí ọlọ́run ebi ń pa wá o. Eh, ẹ máa ti pa some months ago wọn sọnu rédíò ọ náà ọmọ nàìjíríà wọ́n claim country mi wọ́n dẹ̀ ń fún wọn ní citizen citizen kìíní wọn pé wọ́n wá sọ ní nísìnyí pé kí ló fà ṣé ebi nǹkan tó ń ṣẹlẹ̀ country kò fà ń pé kéèyàn deny ìlú ẹ̀ but àwọn ní ìsìn wọ́n ṣùnpá wọn làwọn wà ní president àwọn wà ní senator àwọn àkíní àdèjọ bí wa sí nàìjíríà àdèjọ jọmọ nàìjíríà ni wọ́n fẹ́ káwa fi ìlú yìí lẹ̀ a lè fi ìlú yìí lẹ̀ fún yín a lè fi ìlú yìí lẹ̀ ọmọ nàìjíríà ìjọ ni wa àjọ máa ṣe é ni bóhùn yẹn ṣe dáadáa ẹni tó ṣe dáadáa orúkọ ẹ̀ wà ń lẹ̀ ìwọ tí ò ṣe dáadáa orúkọ ẹ àwọn ọmọdé ọmú ẹ a máa lé wọn kiri ni ọdún mo fẹ́ sọ ni. mo sọ nípa ìjọba Ọbásanjọ́ ní táìmù Ọbásanjọ́ ó fi kówó oṣù àwọn òṣìṣẹ́ gbogbo nǹkan wà successful bó ti yẹ pé ara ni wá díẹ̀ bọ̀ tí kò tó yìí tẹ́lẹ̀ ti pọ̀ jù àwọn nǹkan ti ṣèjọba síwájú náà wọ́n dẹ̀ ṣe dáadáa láyé àwọn ológun ayérójú ìlú tòrò bọ̀ tí ó ṣe wáyé pípa àti gbogbo wa gbọ́dọ̀ wá ní wọ́n báyìí kán jọ torí ọlọ́run kán ṣàánú wa ìkíní ìpọ̀jù ebi pọ̀jù o kán bá tún nàìjíríà ṣe o God bless Nigeria.